matthew orí kọkànlélógún nígbà tí wọ́n súnmọ́ jerúsálẹ́mù tí wọ́n dé bẹ́tífágè ní òkè ólífì jésù rán àwọn ọmọ ẹ̀yìn méjì lọ síwájú ó sọ fún wọn pé. ẹ lọ sí ìletò tí ó wà ní ọ̀kánkán yín yìí bí ẹ bá ti wọ inú rẹ̀ ẹ ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí wọ́n so mọ́lẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ẹ tú wọn kí ẹ mú wọn wá fún mi bí ẹnìkan bá bi yín ní nǹkan kan ẹ dá a lóhùn pé olúwa nílò wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọn yóò jẹ́ kí ẹ mú wọn wá. kí ọ̀rọ̀ tí wòlíì ní sọ lè ṣẹ pé. ẹ sọ fún ọ̀dọ́mọbìnrin Síónì pé wo ọba rẹ tí ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ pẹ̀lú ìrẹ̀lẹ̀ ó gun kẹ́tẹ́kẹ́tẹ́ àní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹranko tí a ń lò láti rẹrù. àwọn ọmọ ẹ̀yìn náà lọ wọ́n ṣe bí Jésù ti pàṣẹ fún wọn wọ́n fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà àti ọmọ rẹ̀ wá wọ́n ti aṣọ lé wọn lórí Jésù bá mú kẹ́tẹ́kẹ́tẹ́ gùn ọ̀pọ̀ nínú àwọn ènìyàn tẹ́ aṣọ wọn sọ́nà àwọn mìíràn ya ẹ̀ka igi wọ́n tẹ́ wọn sọ́nà àwọn èrò tí ó ń lọ níwájú àti àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wá ń kígbe pé. Hòsánà fún ọmọ Dáfídì. olùbùkún ni ẹni tí ó wà lórúkọ Olúwa ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. nígbà tí Jésù wọ Jerúsálẹ́mù gbogbo ìlú mì tìtì àwọn ará ìlú ń béèrè pé. ta nìyí. àwọn èrò tí ń bọ̀ wá sì dá wọn lóhùn pé. jésù wòlíì láti ìlú násárẹ́tì ti gálílì ni. jésù bá wọnú tẹ́ḿpìlì lọ ó lé gbogbo àwọn tí wọ́n tà tí wọ́n rà kúrò níbẹ̀ ó ti tábìlì àwọn tí wọ́n ń ṣe pàṣípààrọ̀ owó ṣubú ó da ìsọ̀ àwọn tí wọ́n ń ta ẹyẹ léwu ó sọ fún wọn pé. ó wà ní àkọsílẹ̀ pé ilé àdúrà ni ilé mi jẹ́ ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ibi tí àwọn ọlọ́ṣà ń sá pamọ́ sí. àwọn afọ́jú àti àwọn arọ bá wá sọ́dọ̀ rẹ̀ nínú tẹ́ḿpìlì ó sì wò wọ́n sàn nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn amòfin rí àwọn ohun ìyanu tí jésù ṣe tí wọ́n tún gbọ́ bí àwọn ọmọdé ti ń kígbe nínú tẹ́ḿpìlì pé. òsánà fún ọmọ dáfídì. inú wọn ru wọ́n sọ fún un pé. o kò gbọ́ ohun tí àwọn wọ̀nyí ń wí ni. jésù dá wọn lóhùn pé. mo gbọ́ ẹ kò ti kà á pé lẹ́nu àwọn ọmọ ọwọ́ àti àwọn ọmọ ọmú ni ìwọ ti gba ìyìn gbígbé. ó bá fi wọ́n sílẹ̀ ó sì jáde kúrò lọ sí bẹ́tánì níbẹ̀ ni ó gbé sùn. lówùúrọ̀ ọjọ́ kejì bí ó ti ń padà lọ sínú ìlú ebi ń pa á bí ó ti rí igi ọ̀pọ̀tọ́ kan lọ́nà ó yà lọ sí ìdí rẹ̀ ṣùgbọ́n kò rí nǹkan kan lórí rẹ̀ àfi kìkì ewé ó bá sọ fún un pé. o kò ní so mọ́ láéláé lẹ́sẹ̀kẹsẹ̀ ni igi ọ̀pọ̀tọ́ náà bá gbẹ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rí ẹnu yà wọ́n wọ́n ń sọ pé. báwo ni igi ọ̀pọ̀tọ́ náà ṣe gbẹ lẹ́sẹ̀kẹsẹ̀. jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ bá ní ìgbàgbọ́ láìsiyèméjì ohun tí ó ṣẹlẹ̀ sí igi ọ̀pọ̀tọ́ yìí nìkan kọ́ ni ẹ ò ṣe ṣùgbọ́n bí ẹ bá sọ fún òkè yìí pé dìde kí o lọ rì sínú òkun bẹ́ẹ̀ ni yóò rí ohunkóhun tí ẹ bá béèrè nínú àdúrà bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí i gbà. nígbà tí jésù dé inú tẹ́ḿpìlì bí ó ti ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà ìlú wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. irú agbára wo ni o fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní agbára náà. jésù dá wọn lóhùn pé. èmi náà yóò bi yín léèrè ọ̀rọ̀ kan tí ẹ bá dá mi lóhùn èmi náà yóò wá sọ irú agbára tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí ìrìbọmi tí Jòhánù ń ṣe báwo ló ti jẹ́ ṣé láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn. wọ́n wá bẹ̀rẹ̀ sí bá ara wọn jiyàn wọ́n ń wí pé. bí a bá sọ pé láti ọ̀run ni yóò bi wá pé kí ló dé tí ẹ kò fi gbà á gbọ́ bí a bá sì wí pé láti ọ̀dọ̀ ènìyàn ni a bẹ̀rù àwọn ènìyàn nítorí gbogbo ènìyàn gbà pé wòlíì tòótọ́ ni Jòhánù wọ́n bá dá Jésù lóhùn pé àwa kò mọ̀ ó bá sọ fún wọn pé èmi náà kò ní sọ irú àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí fún yín ó wáá bi wọn pé kí ni ẹ rò nípa èyí ọkùnrin kan ní ọmọ méjì ó lọ sọ́dọ̀ èkíní ó sọ fún un pé ọmọ lọ ṣiṣẹ́ nínú ọgbà àjàrà mi lónìí ọmọ náà dá a lóhùn pé n kò ní í lọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ó ronú pìwàdà ó bá lọ ọkùnrin náà lọ sọ́dọ̀ ọmọ kejì ó sọ fún un bí ó ti sọ fún èkíní ọmọ náà dá a lóhùn pé ó dára mo gbọ́ bàbá ṣùgbọ́n kò lọ nínú àwọn méjèèjì èwo ni ó ṣe ìfẹ́ bàbá rẹ̀. wọ́n ní ìkíní ni jésù bá sọ fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn agbowó òde àti àwọn aṣẹ́wó yóò ṣáájú yín wọ ìjọba ọlọ́run nítorí jòhánù wá sọ́dọ̀ yín ní ọ̀nà òdodo ṣùgbọ́n ẹ kò gbà á gbọ́ ṣùgbọ́n àwọn agbowó òde àti àwọn aṣẹ́wó gbà á gbọ́ lẹ́yìn tí ẹ rí èyí ẹ kò ronúpìwàdà kí ẹ gbà á gbọ́. Jésù ní ẹ tún gbọ́ òwe mìíràn bàbá kan wà tí ó gbin èso àjàrà sí oko rẹ̀ ó ṣe ọgbà yíyí ká ó wa ilẹ̀ ìfúntí síbẹ̀ ó kọ́ ilé ìṣọ́ ó bá fi ilé àwọn alágbàro lọ́wọ́ ó lọ sí ìdálẹ̀ nígbà tí ó tó àkókò ìkórè ó rán àwọn ẹrú rẹ̀ sí àwọn alágbàro náà láti gba ìpín tirẹ̀ wá nínú èso rẹ̀ ṣùgbọ́n àwọn alágbàro náà mú àwọn ẹrú rẹ̀ wọ́n na àwọn kan wọ́n pa àwọn kan wọ́n sọ àwọn mìíràn ní òkúta síbẹ̀ ó tún rán àwọn ẹrú mìíràn tí wọ́n pọ̀ ju àwọn tí àkọ́kọ́ lọ ṣùgbọ́n bákan náà ni àwọn alágbàro yìí ṣe sí wọn ní ìgbẹ̀yìn ó rán ọmọ rẹ̀ sí wọn ó ní wọn ò bu ọlá fún ọmọ mi ṣùgbọ́n nígbà tí àwọn alágbàro náà rí ọmọ rẹ̀ wọ́n wí láàrin ara wọn pé àrólé rẹ̀ ní èyí ẹ wá ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ lè di tiwa wọ́n bá mú un wọ́n tì í jáde kúrò nínú ọgbà àjàrà wọ́n sì pa á nítorí náà nígbà tí ẹni tí ó ní ọgbà àjàrà bá dé kí ni yóò ṣe sí àwọn alágbàro náà. wọ́n dá a lóhùn pé pípa ni yóò pa àwọn olubi náà yóò fi ọgbà àjàrà rẹ̀ lé àwọn alágbàro mìíràn lọ́wọ́ tí yóò fún ní èso ní àkókò tí ó wọ̀. Jésù sọ fún wọn pé. ẹ kò tí ì kà nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn tí ń mọlé kọ̀ sílẹ̀ òun ni ó di pàtàkì ní igun ilé iṣẹ́ olúwa ni èyí ìyanu ni ó jẹ́ lójú wa nítorí èyí mo sọ fún yín pé a gba ìjọba ọlọ́run lọ́wọ́ yín a fi fún orílẹ̀-èdè tí yóò so èso tí ó yẹ bí ènìyàn bá kọlu òkúta yìí olúwa rẹ̀ yóò rún wómúwómú bí òkúta yìí bá bọ́lu ènìyàn yóò rẹ́ olúwa rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́. nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn farisí gbọ́ àwọn òwe wọ̀nyí wọ́n mọ̀ pé àwọn ni ó ń bá wí. wọ́n bá wá ọ̀nà láti mú un ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí àwọn ènìyàn gbà á bíi wòlíì